sọ́ọ̀gà náà mi. ẹ̀gà mọ́ là sí o ẹ̀gà mọ́ là sí mi. mami ẹ má ní kó sanwó lọ́wọ́ iṣẹ́ sẹ́ máa fi rìn lọ lẹ́sìn ni. ó ti bù mí so kó o gbé mi lọ sí lẹ́sìn ẹlòmíì wà tá a gbé yẹ ẹ sílẹ̀ tá a máa gún lọ gún mi lọ lẹ́sìn. Mami ẹjọ́ mo ti pẹ́ ẹjọ́ ẹjọ́. Gbogbo ìgbàlájọ́ ayé ẹ̀ owó nìkan ṣá ló ń wá kiri ọjọ́ ayé ẹ̀. Mo ò ní gbẹ̀ lọ ṣe gun wo. Mo ń sọ fún ẹ tí bá ti dé màá bá yín ṣiṣẹ́ ju ẹ jẹ́ ń tètè lọ. ìlówó ìlówó ṣọwọ́ ajé díẹ̀. o ah! fẹ́rẹ̀ wà. ẹ̀wà eléèlò lẹ fẹ́. o ní ọ̀dọ̀ náírà. ṣé ẹ jẹ́ ń bí àbí ẹ gbé lọ. take away. take away. ẹ ní bread ni. mo ń bọ̀ wá. à ní bẹ́ẹ̀dì àmọ́ yóò lọ yóò lọ ra bẹ́ẹ̀dì yẹn wá. mo ti pẹ́ máa ẹ wọlé lọ ra fúra dakọ ẹ mo dúpẹ́ ẹ lè lọ rà lọ lọ fún ẹ wà yóò lọ ẹ jẹ́ mẹ́lẹ̀ fún ẹ gbowó fún tó bá ń bọ̀ kó lọ lọ sọ́dọ̀ ya ọ̀kan. lọ ra bẹ́ẹ̀dì wa ẹ ṣe bọ̀dá Underwood bọ̀dá Underwood <laughs> hey. ṣọpẹ́ mo ti gbàgbé lè sílẹ̀. Ah. thank you grandma. Ah, mo ti gbàgbé ẹ lè imagine embarrassment mo go through the last time tí mo gbàgbé sanitary towel mi hmm. it wasn't easy ẹ ṣe mọ. ó káre ọmọ ayọ̀ tó bá ti ń lọ skul báyìí ló máa ń ro mi àmọ́ kí mo fẹ́ ṣe ẹ̀ṣẹ́ àlè ni kò má lọ hmm, ọkọ mi. ìbátan wà ní kékeré. má ṣe But now, ayé ti change gbogbo. Ìyá Mosisi, Ìyá Mosisi ṣe wẹ́rẹ́ kó o dáhùn kó lọ fún àwọn bíkìlà yẹn lóúnjẹ. Owó ẹ̀wà yín rèé. Ìgbàgbọ́ ṣé. Owó lẹ́sìn mo fẹ́ máa lọ́wọ́ mọ́tò. Owó ti máa fi wọ mọ́tò lọ lẹ́sìn àtọwọ́ oúnjẹ. Ibi tó o gbé bẹ́ẹ̀dì lọ ń kọ, wọn ò gbé ó fún ẹ ẹni kí lọ bá wọn ra búrẹ́dì mo dẹ̀ ti fún wọn ní búrẹ́dì wọn dẹ̀ fún mi lówó ẹ̀wà hundred naira. o ò ní ìwà òun ló ń fìyà jẹ ó ń yà mí lẹ́nu o kíní tó wà ń bì ó fi jọ mí àbí ó fi jọ mí ìwọ náà wo wo dáadáa wá èyí èyí ó fi jọ mí àbí ó fi jọ mí wo ẹ kọjá lọ gbé oúnjẹ fún àwọn bíkìlà èyí ó fi jọ mí àbí ó fi jọ mí. mo ń bèèrè lọ́wọ́ ẹ èèyàn tó ẹgbẹ́ tó o bá máa gbé bẹ́ẹ̀dì lọ bó o ti yọ sẹ́nu ọ̀nà alẹ́ ẹ̀ ló ṣe báyìí bọ́dá Daoud bẹ́ẹ̀dì rèé o ó tún máa lọ ó tún yí báyìí eré ẹ̀ ó dàwó yóò gbé wọlé ẹ lọ́wọ́ owó ńlá ni yóò gbé jó fún ẹ bíi two thousand bíi one thousand pàtó lọ bẹ̀ tó ṣe báyìí. ó náà yóò bínú gbé

ẹ bá ń bóúnjẹ sínú tékèwé kí wọ́n gbé lọ. làkọ̀ ìwo ló fẹ́ bẹ̀ ẹ̀wà bí rẹsì. ẹ̀wà àti rẹsì. How's the celebration about? Because I can see you guys are really having fun. Yes. It's my birthday and I just got a car. Wow, congratulations. Thank you. So you can say it's double celebration. So where is the share of my cake? Cake? cake? No. Cake. Cakes are for kids. We are matured minds and we are big girls. We don't do cake. We do good assorted wines and good food. Do you want to join us? I'm sorry to tell you guys, I don't take alcohol. Really? Why? Are you for real? Yes. Ah, I'll see you guys later. All right. You do that home. yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah, yeah. That's it, dear. You come to my food. What? Who's the the crate? No, the crate. Where was the crate? What is that? You are. This is not the crate. What? Oh. ti wà lọ́nà àbí. báwo ló ṣe mọ̀. <laughs> Ah, ah, kò yẹ kí ìyá yẹ ẹ lẹ́nu náà you know I'm always with you in spirit. wow I'm flattered. you don't need to be flattered I'm just telling you the truth. Um, now ṣé o mọ̀ pé ibi báyìí ló máa ń sùn mọ́jú ṣá. that's not possible o cause mo ṣì need láti dé school kí n ṣe one or two things. Probably we'll see tomorrow. No, no, no, no. Don't even tell me that. Probably Bao, You have to come around. You don't know I've missed you. All right, darling. I love you so much. Love you too. Yinka. Ojú ààrẹ to get the right now. Èmi tí mo ti dé ìwọ jẹ́ ṣíṣà. yẹ́mí ni mo kàn mí mọ̀. èèmọ̀ tí ń jẹ́ yẹ́mí ṣé obìnrin ni ẹ́ àbí ọkùnrin ni ẹ́. obìnrin ni mímọ. obìnrin ni ẹ́. bẹ́ẹ̀ ni mọ. ó sì pẹ̀rẹ̀ lẹ́tọ̀ọ́ pé kẹ́yìn obìnrin méjì kẹ́mà kárẹ́ pọ̀. Ah, ah. bẹ́ẹ̀ ni mọ. ìwọ ni ń jì tó ń gbé ìwé sórí ẹ̀. mọ́mí ṣẹ̀ṣẹ̀ ń rí ń bí ni ti bí yẹmí rèé. tí n bá kan ẹ́ ní kó láwùjẹ ẹ̀jẹ̀ ló pọ̀ yọ kí lẹ̀ ń kàwé pẹ̀lú àyín fún ìwé wo ló fẹ́ kọ tó fẹ́ wọlé rí tí ọmọbìnrin bá máa kàwé yóò kàwé pẹ̀lú ọkùnrin bẹ́ẹ̀ tí ọmọkùnrin bá máa kàwé yóò kàwé pẹ̀lú obìnrin. èyí tí ò kàwé pẹ̀lú ọkùnrin tó ń gbé obìnrin dání tó bá yá nísìnyí lẹ́ẹ̀ máa ṣe báyìí lẹ́ẹ̀ máa déjú tó bá yá lẹ́ẹ̀ bùra so ni ó máa pọ́n kan lá náà máa láàmì ní ó dọ̀ràn. kò sí nǹkan àmú kò fi ń yé ni torí kò mọ̀ ló ṣe pè mí pé kí n wá fi yí o. òtí tún fọwọ́ pa lára. ní ọmọ ló fẹ́ yà. jókòó. ìdè dúró bẹ́ẹ̀ yẹn ń pè ní bàbá rí ọmọ bàbá rìsì tí ń kun ẹnu tí ń lẹ́jú tí ń ṣeun tá a máa ń wò lórí fóòmù tí ó mọ̀ ọjọ́ tí ó máa ṣe báyìí ọkùnrin ni o tí ẹ bá gbé irú gbèsè yẹn yóò bu yín lọ́wọ́ wá gbọ́ mi ọkùnrin tó bá tún kàwé pẹ̀lú ó ní àlàyé èyí ṣe pé kò kàn rí ọkùnrin kan tí ṣòkòtò ẹ ti bàjẹ́ tó tó ti bẹ́ láàrin méjì kó ló fẹ́ kàwé pẹ̀lú ẹ̀yìn nígbà ọkùnrin tó fẹ́ yóò ní tẹlifíṣẹ̀ tí ó pẹlẹbẹ tí ó gùn báyìí yóò gbélé tí ṣe àtìmùtìmù wà àmọ́ tó o bá lọ bá wò kìkì àfọláyan tí mo bá mú ẹ àbí yàyà àbí ẹ̀fíìsì ní ọ̀la àbí bàbá abẹ àwọn bọ́ìsì tí wọ́n rà ń jẹ lọ́wọ́ mi tí ń bá rí ẹ pẹ̀lú àwọn yẹn mi pa ẹ dànù ni. tó o bá lọ kárí pẹ̀lẹ́ ni tí gbé fàánù tí ń yí báyìí tí ń yí báyìí tó o gbé mú yí kú ni ó pa ẹni ó pa ọmọ náà. ọ̀yọ́ ẹbí mẹ́jọ ya ẹbí mẹ́jọ. kò fẹ́ kí kò fẹ́ kí ìgbà ìyá kó bọ́ lórí mi wọ́n tún gbé ọmọ olóṣù kan yẹn kó ti kàbà gẹ̀rẹ̀gẹ̀ ó làwọn kà í ìwé kí ló fẹ́ kà ìwé wo. ikú jọ̀gẹ̀dẹ̀ ó rẹ̀ ṣe ikú ọmọ bọ́ọ̀n tó dùn kò mọ̀ tó dùn kò mọ̀ tó dùn pa ni ọ̀tá fà sókè. bá pè nísìn yóò pè owó ńlá kan níbo mo ti fẹ́ nínú owó yẹn kò yé mi bẹ́ẹ̀ bá ń darí bọ̀ bẹ́ẹ̀ bá ń darí bọ̀ yóò bà mí lọ́jà jẹ́ yóò bà mí lọ́jà jẹ́ yóò bà mí lọ́jà jẹ́. ìyá ẹlẹ́wà. ta ni. ìyá bọ̀dá jẹ goose. ẹ sàn. kò lè ti wá bọ̀ báyìí. ibo lẹ lọ ṣe lẹkọ ni. ilé ni mò ń lọ àmọ́ mo dúró de zemijan tí ó gbé mi lọ ni àbí kí n rọkàn. zemijan. akada. <laughs> ẹ wo ẹ wọlé ẹ jẹ́ kí n gbé yín. èyí ò bọkàn jẹ́ ẹ. ẹ gbé sínú búùtù náà. níbo ní jẹ́ fùtù. búùtù mọ́tò búùtù mọ́tò. yóò bá bẹ jẹ́ o epo wa mẹ́. àràrà ọ̀ máa gbé lọ́ka wọ̀ ọ̀ṣọ́ máa wọ̀ rí. àmì tún ti yín náà o. no no no no

ẹ̀yin ẹlẹ́wà wọ́n ń yẹn seat ni ẹ máa fa láti bẹ̀ yẹn ni. mi gbé báyìí. ẹ wá fi mú bí báyìí that's it ah, bẹ́ẹ̀ ṣe fi kọ́rùn yẹn lè fi bú kàrà yín lọ́rùn. ẹ filẹ̀ ẹ fi fi. ẹ ṣeun bàbá gègé bí òjò pẹ̀lọ́pẹ̀ yìí ọlọ́run ló mọ̀ gbà tí màá tó délé ọlọ́run ló mọ̀ ọjọ́ tí màá kú omi tó mọ̀ dúró sí i tó tó yẹn Ọlọ́run ní ká fọpẹ́ fún mi mi ò lè fojú pa yín rẹ. ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ mọ̀ bẹ́ẹ̀ lómìn yóò rí yàn báyìí yóò sì pajú sẹ́gbẹ́ ni yóò sì lọ. ọdún mélòó la fẹ́ lò láyé táwọn awẹ̀ wú ni àmì ayé ò lè tó yẹn. Ah, ọ̀dàgbé goose Ọlọ́run ní kò dí ìmọ̀ ṣe sí yín. Hmm? Ọlọ́run ní kò dí ìmọ̀ ṣe sí yín o Ọlọ́run sì ní kùdí àmà ṣe sí yín. ẹni sùn kùdí kùdí kùdí báwo kùdí àyàn ṣe dáa ọlọ́run kò ní kùdí àìmá ṣe sí ọ̀dọ̀ yín. ọlọ́run ò ní kọ̀ dí àìmọ́ ṣe sí mẹ́rin ṣàdúrà ni. Ah, àmín àmín àmín ọ̀rọ̀ yín sí kí èmi èdè yín mi ò tètè gbọ́ ó fọ́nì tí ò dáa kù dí. ṣé mo dúpẹ́ o ṣé mo dúpẹ́. bọ́dá mm. gbẹ̀gùs ẹjọ́ mo máa fẹ́ ìràn lọ́wọ́lọ́wọ́ yìí. kí ni à? ǹdẹ̀ máa fẹ́ kẹ̀ ṣe fún mi ṣé èyí ọmọ mi ṣayọ yẹn ó ti lọ ṣe ìdáhùn kan tẹ́lẹ̀ kò páàsì àmọ́ ní báyìí àtúnwà lọ mi tó máa fi ṣe dáhùn mi kó bàa lè páàsì mo fojú wo ládùúgbò bọ̀dá ni ó ní ọ̀wọ̀ lára tí èyí ṣe yánmayànmá tó sì màwé tó sì ń sọ gẹ̀ẹ́sì wẹ̀rẹ̀rẹ̀rẹ̀ bí ẹni ń jẹ gàrí lẹ́nu mo pé bọ̀dá Gbégúsí ni ó lè ṣe nǹkan yẹn fún mi mo fẹ́ kẹ́ ẹ bá mi máa kú ní ìwé nìyẹn jọ. Ah, ìwé kẹ èmi ò ráyè ẹ wo ń sìn mo ṣe ń bọ̀ láti ibiṣẹ́ ni tí wọ́n fi délé kí n tó tún léṣe kí n tó ṣe oúnjẹ tí máa jẹ kí n tó àti rẹ̀ mi màá kọ̀ sùn ní mi ò rà mi ì ráyé mi lè kọ́wé o. kí làwa ń fọwọ́ ṣe kí ni ṣayọ gangan tó fẹ́ ṣe ìtàn o kí ló ń fọwọ́ ṣe ní ó wálé yín lẹ́ǹkan ní ó sì dáná ní ó gbálẹ̀ ní ó fàbọ́ ní ó fọtọ́ lẹ́sí ní ó tẹ́gbẹ́ dì lẹ́dùbúlẹ̀ ó bá sì bọ̀ wá alẹ́ lẹ́kùn níwèé ní ó padà wálé ẹjọ́ ọlọ́run mo sì bẹ̀ yín. kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ fẹ́ kúnlẹ̀ nu mọ́tò ni. máa wo ni mo fi bẹ̀bẹ̀ fún yín ẹjọ́ máa wo eh, máa wo ọlọ́run ní jẹ́ máa wo. ẹ wo yẹn lẹ́wà ẹ wo má máa rò ó. má bínú jàre call yẹn important mo ní láti ṣe báyìí. yeah so. the summary yẹn náà ni. ok yeah mo sọ fún yẹn tó bá ti fẹ́ summary. Tani ẹ. Èmi ni. hi darling. Hi. Mm. okay. Thank you. Wo. Mo okay. Ah, o nílé bínú. Ah, nílé continue lecture ìyàwó mi today. Èmi náà ti mọ̀. <laughs> Eh, ẹ Park, yẹ kó dọ̀la ẹ ṣe máa ṣẹ̀dẹ̀ ń bá mi tọ́jú ẹ̀gbọ́n mi. <laughs> mo rí lára wọn ẹ ṣe máa ẹ̀sìn mẹ́rin kí n máa lọlé. tó bá ń bọ̀ lọ́la àjọba ń gbẹ́ wà gbẹ̀yìn wa. bàbá yín gbé wa ẹ̀sìn máa gbé wa. mo láìka wa <laughs> mo láìka what's up daddy i'm good yeah so how are you. i'm good. grandma kọ. ó wà. good. Mm <laughs> -hmm. Kúnlé. Yọ, ọtí adé nìyẹn, ẹ ti ṣe tán. A máa ṣe nǹkan fún màámi. Wá ṣe ní ká bẹ̀rẹ̀ báyìí, ní girlfriend wọn dé, and I don't want to be an intruder. Mo ṣe ní pé excuse wọn kémi máa fi. Kí ni ń jẹ́ sọ́kòtò? Ee, girlfriend wọn ti dé náà fún mi ìdẹ̀lẹ̀ wà ń bẹ̀ kan máa sọ̀rọ̀ lójú mi tó yẹ mo ṣe ní kí kí ẹ. Ẹ wo ọmọ yìí bó ṣe kọ tó. Ṣé bí ọ̀tọ̀ọ̀tọ̀ lógun? Okó ọ̀tọ̀ ológun tí wọ́n gbé lọ sọ́dọ̀ bọ̀dá gbé gúúsì kó bẹ́ẹ̀ ṣe ọ̀tọ̀ ní tìyẹn náà gbé wá kó bá òun ṣe lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́ṣẹ̀ ìwọ bọ́ sí yàrá àlejò kejì yàrá méjì ní bẹ́ẹ̀ pálọ̀ sí wà ń bẹ̀ wọ́n bọ́ síbi kan wọ́n máa dúró de ìgbà tí wọ́n wá ṣẹ́gun fún ẹ kó wá ń bọ̀ ń lé ọlọ́run ò ní jẹ́ ó padà lọ yà lọ mi padà wá ṣẹ́gun sí yà lọ má tẹ̀lé mi lọ síbẹ̀ padà. òjò bí bàtà wà ní kékeré àwọn àgbà ní ọmọ mi má ṣe rékè. Why would you sit behind my window and be smoking? And you know very well I detest the odor of cigarettes. Èwo ni gbogbo òṣì gan ọ̀rọ̀ wo ló jẹ́ class captain eré tó fẹ́ máa fòyìnbó fọ́ lórí. àìtáyà o see me see grammar i ah, no sabi check dictionary. èwo ni gbogbo òṣì gan wọn sàbẹ̀ fẹ̀ kí fariwo. Queen, please talk to your girls. we are neighbors mi ò dẹ̀ rò pé mo ever kọjá àyè mi lọ́dọ̀ yín rí why would they be smoking behind my window now. Um, I'm sorry, my darling. That's a mistake on my part. Mo lálejò ni mo wá ní kán wá síta. Jọ̀ọ́ má bínú. Even at that, they can go elsewhere or kọ́ wọnú yàrá wọn lọ wá ètò máa window mi náà máa wá i don't like it now. ọmọ ó ga gan o you too dey talk ṣá àbò fẹ́ kí n paná sìgá lójú ẹ̀ ní ṣé òun ṣe eré ni. gbẹ́nu sọ̀hún jọ ó yẹ wọlé right now bí mo ṣe ń wò yín. queen na you dey give this girl chance now. ló ah, ah. wá jẹ́ kó máa bí nípò oúnjẹ bá kan òun bá wo. Ah. ẹ lọ. i'm so sorry. I'm so sorry. it's okay it's okay but for real i don't want this next time. ètò ṣe tán dákọ̀. ìyá ṣayọ ṣé rí i pé gbogbo aṣọ yìí kéré ni. dákọ̀ èyí gangan ló bọ̀n. gbogbo abẹ́mi ló ń wọ̀n yẹn gbogbo wájú. ó kéré mẹ́. kéré. ọ̀dẹ̀ lọmọ yìí ọlọ́run jẹ́ ògbọ́n èmi ò ṣàlàyé fún ẹ pé kó tó di pé ó dáa fún mi lẹ́kọ̀ọ́ yìí àrà tí mo dá kò ṣe kékeré àrà tí mo dá lẹ́kọ̀ọ́ yìí kí n tó ní ṣọ́ọ̀bù tó rí yìí àwọn ọlọ́kadà àwọn onítìrẹ́là àwọn píkìlà àwọn agbèrò à kò sí àwọn tí mi gbẹjọ́ fún kò lè yóò bá dáa fún ẹ lẹ́ǹkan tó o bá ti lọ nísinsìnyí ló ṣe báyìí bàmí ìwà ló tún ṣe báyìí bí ipò fẹ́ mú kan lẹ̀ ní ó bá wo gbogbo ọ̀nà tó lọ síbi ni àlá ó máa wà lórí ẹ̀ pé ọlọ́run ọba jẹ́ kí n gbà bí ìkọjá jẹ́ kí n gbà bí lọ jẹ́ n gbà bí lọ jẹ́ n gbà bí lọ ní ó kàn fọwọ́sọ̀pọ̀ ní ó kọ́ kó owó jáde gbà ló bá ta èyí tó kó yẹn ló máa mí báyìí tó bá rìn ọlọ́run kúkú ṣe gbogbo ẹ̀ lókun ló ṣe báyìí ló máa mì ló máa mì ló máa mì bí ìgbà táwọn ẹlẹ́wọ̀n ń kàn géètì tí wọ́n fẹ́ jáde ní ó máa mì ní gbogbo ó máa mì làwọn ẹlẹ́wọ̀n máa jà ń bẹ̀ ní ó máa mì. àmọ́ tí o bá ká gbogbo ẹ̀ sínú aṣọ báwo ni ó ti fẹ́ rí nǹkan tí wọ́n fẹ́ náwó sí kò sí ó yá wá lọ. Ah, wo ẹwọn tẹni kí n máa wọ jáde sí ojú mama tì mí ta. òyà gbẹ́sàrà ni ìgbà tí èèyàn ṣe pé ìgbẹ̀sẹ̀ ló gbéra ó yá wà máa lọ wà máa lọ bí mo ṣe ń wọ yẹn kó o máa pẹ̀ka lọ ọmọ mi ṣàdé pẹ̀ka kí ló ń fọwọ́ bò fún jẹ́ kí wọ́n rí nǹkan tọ́lọ́ fún ẹ ló bá tán ló bá gbèjó lọ báyìí. Ṣayọ̀. Sá. Wá wá clinic rẹ̀ very dusty. Ok sá. O ní láti. Ṣayọ̀. Sá. O ní láti clean bedroom. Bedroom náà dusty kan. Lọ clean the life ilé rẹ̀. Ó dọ̀tí kan. Ó dọ̀tí. <laughs> kí ló bàjẹ́ fàáyé ẹ̀ ìwọ tó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kó máa kan òun gbọ́ mi ná ṣé ìgbà tó gbé àṣepọ̀ yẹn fún ẹ ṣé ó gbé ọ̀rá sí ojú kìíní. wọn ló kó ń dán. kò ló pọnmọ́ sí i èmi lọ ò ní iyọ̀ sí mi ò dì fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí èmi ni ò ní iyọ̀ sí ẹ́ èmi ni ò ní iyọ̀ sí mi ò dì fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí kí ló ń pe màmá yẹn fún ọlọ́run gbé mi lọ sílé olówó ò ń pe màmá ẹ wàá tún padà lọ kó tún gbé àṣepọ̀ sí i tí ò ní gbé pọ̀nmọ́ sí tí ò ní gbé ọ̀rá lẹ́ẹ̀kan sí i ní gbogbo ó bá yọ mi sọ fún àwọn ìyá kofi mi sọ fún ìyá abdulhavi mi pe àwọn ọ̀rẹ́ mi mi pe àwọn aládùúgbò láàbà pọnmọ́ lù tá a bá pọnmọ́ lù tán láṣẹ pàtí láàbà gbogbo àdúgbò jẹ́ ó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ò ṣe é bàbá ò <laughs> ṣe é bàbá ò <laughs> ṣe é bàbá ó mọ̀ pé ọjọ́ tó gbé mi sí ọkọ̀ tí mo gbé òkun kọ́ọ̀hún báyìí nínú ọkọ̀ tí atẹ́gùn tuntun fẹ́ sí mi mò ń ṣe àtọ́wà lọ́kàn mi pé ìwọ ọlọ́run ìwọ ọlọ́run ọmọ yìí kó jẹ́ àná fún mi kó jẹ́ àná fún mi o kì í rí àná mi tó bá mú ata ni yóò dúró tára ẹ̀ gbẹ̀gúrò yóò dúró tára ẹ̀ tó bá dúró tá ló máa sọ gẹ̀ẹ́sì ló máa sọ gẹ̀ẹ́sì ló máa ṣe sín sín àbí ìgbà tí èjò ń sin tán. Obi bí ọmọkùnrin ti rẹwà yọ ọlọ́run dẹ̀ ló dábàá yìí o ibi ló ń bọ̀ ibi ló ń bọ̀. ẹ ká sọ̀rọ̀ mọ́ mi. bọ́ńsọ̀ ẹ pẹ̀lẹ́. ẹ ká sọ̀rọ̀ mọ́. ẹ pẹ̀lẹ́. ṣé ẹ rà ń jẹ ṣé ẹ máa ra bẹ́ẹ̀dì àbí ẹ̀wà àbí ẹ̀sìn. a Ani fufu, ani amawa. ní àmàwà. ẹ ṣe ẹ ṣe jẹrí ni mi fẹ́ jẹ mà ẹ mọ̀ bínú mọ̀ mi mẹ́ẹ̀bẹ̀ ọ̀nìyàn àyàdúgbò kan ni mẹ́ẹ̀ ti bèrè bèrè ní gbogbo agbègbè èè sọ ọ̀nìyàn kó gbọ́ bóyá ọ̀rọ̀ mi bóyá ọmọ bẹ̀ ni èyí mi mọ̀ mi ìjàre ìjàre ẹ̀gbọ́n mi kan ló gbé mi lásìkò kí lè ṣe yìí mà ẹ̀ mọ̀ bínú ìjàre iṣẹ́ àjúwe bí kèmí lọ́pọ̀ mi mẹ́ẹ̀ rántí pé nọ́mbà seventeen ni agbọ́ ti kú yọ̀ ni mi lọ ìjàre ìjúwe kò kí kò ní sí kú lọ́dọ̀ wa bí iwájú ló wà. kèmí bá ti gba bẹ́ẹ̀ àbí. wà fọ̀pá tó wà lẹ́sẹ̀ tó múra mèremère báyìí tó jọyàn mi ti gbàdúrà tẹ́lẹ̀ pé mi rí yàn tó pa ẹnu mi dà ó tún ibi kú bá mi tó kọlá sóhun. mọ̀mí mọ̀ bínú ṣèdè mi ìlú kan bí mi sí lè fà á ìmọ̀ bínú àmọ́ bí mi ṣe dèkò yìí màá ṣe kókò yìí. ọ̀nà bí ló jáde. mọ̀mí mọ̀ jẹ́ kémi sọ nù jàre. ọ̀nà bí ló jáde dógó ah. dógó dàbọ̀ o. Ah. yọ ṣayọ ṣayọ. Huh? ló ṣẹlẹ̀ sí ẹ ń jẹ́ pa lórí ni. ṣayọ mo ti ẹ rò pé òun máa lórí burúkú tó wà yẹn ni ìmá pé òun máa jẹ̀dí ń ṣe ẹ́ ìgbà oró gbé nǹkan oṣù jó gbẹ̀yìn yọ yọ àádàkọ ọmọ yìí ò ṣe nǹkan oṣù tí wọn bá níyún ní í ṣe báyìí ẹ̀yin lẹ́ ń ṣàárẹ̀ ìmọ̀ tó kọ yín bẹ̀ kẹ́kẹ́ ìmọ̀ oúnjẹ tẹ̀ ń jẹ́ kẹ́ máa jẹun lẹ́yìn ilé burúkú méjì ọ̀lẹ́ ń dá sí ṣáyọ̀. ṣàlàyé fún mi ta ló níyún ta ló níyún. yẹn ní pé èyí èèyàn èèyàn burúkú lọ́kúnnù yín akẹsẹ wá sọ pé gbé ìwé sí ọpọlọ ọmọ yìí kó lè pàṣẹ kò sì báyẹ̀ jẹ́ òpé oyún rẹ̀ lọ́wọ́ sórí ìmọ̀ pẹ́lẹ́tẹ̀ ni a má gbogbo èèyàn ní òpá mi gbọ́. mọ̀mí ẹ wò ẹ tẹ̀ kẹ̀yìn sí ẹ jẹ́ ká bá mú èmi àti ẹ máa ní láti kájòkó ká sọ̀rọ̀ bá ṣe máa ṣe. wọ́n gbé àṣepọ̀ àbí ò gbé àṣepọ̀. lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ ló tọ́ bá. ká tẹ̀ ìjọba yẹ òwò bí o ti ṣẹlẹ̀. mi ò lè sọ pé báyìí ló ṣe ṣẹlẹ̀. wọ́n ní àwọn aládùúgbò ẹ̀wọ̀n aládùúgbò aládùúgbò aládùúgbò ẹ̀wọ̀n bẹ̀ mí gbọ́ ah. ẹ̀wọ̀n wọ ọmọ tẹ́tẹ́ ah. gún lọ kí ló ṣe ẹ̀wọ̀n ọmọ tẹ́tẹ́ gún lọ wọ́n bẹ̀rù fún ọmọ mi jẹ́jẹ́ ni mo wà láyé mi ìwé là pé gbé sí ọ̀pọ̀ ọmọ yìí kó lè pàtì bá tẹ̀síwájú fún ìwé là pé ó gbé sí ọ̀pọ̀ ọmọ yìí kó lè pàtì oyún ló gbé fún ọmọ mi oyún ló gbé fún ṣẹ́yìn ni mo rẹ́ bí ẹ̀. Gbẹ̀ngà ìwọ fún yàn lóyún. Oyún. O fún yàn lóyún. Àbí ṣé o fẹ́ yà? Ìyàwó mi ni ẹ̀gbọ́n kò gbọ́dọ̀ ṣe kò gbọ́dọ̀ lọ o. Ṣé gbọ́dọ̀ lọ. Ìyàwó bọ̀dá ń gbẹ̀jú lọ. Ẹ kú méje. Ìyàwó ẹ̀. Wọ́n Ṣé kò sí ilé ọkọ ẹ̀? Pẹ̀lú àwọn àgbà gangan fúnra wọn lọ fọmọ ṣeré kéré wọn ní ìyá ríwúra ìyá lọlọrọ ẹni tó yẹ kó jẹ yá ló máa. it's okay now stop crying ọ̀rọ̀ ọkùnrin ò ṣe pọ́n tó yẹn. It seems you're not even getting it at all. Gbénga lọ fún yàn lóyún nínú the only man I've ever known. Ìwọ lójó lójú, àwa mọ̀ ọ̀rọ̀ wọn. They are green snake under the green grass. They behave nice to your face and do whatever pleases them at your absence. Gbénga. Just take it easy. We know how to fuck up such guys. Don't worry. Eh? I need you to get up now and go freshen up and these are fun. So, get up. Hmm? ayẹyẹ wú lọ́sàn-án kí ló wá. ẹ ṣe àkọ́kọ́ fún mi ní hundred naira kí n fọlọ́kadà yìí náà. hundred naira. jọ̀ọ́ má bínú o. gbà. ẹ ṣe gan. ẹ ṣe ó dàbọ̀ dàkọ̀ kí ló ṣẹlẹ̀ tó wá wá ní ìhòòyì lọ́sàn-án gangan ń bò ló gbé ọkọ̀ sí. Si àná mi wàhálà ti wà o. wàhálà kẹ. wàhálà gidi ló ṣẹlẹ̀. ṣé èyí ṣe pé àwọn àvòlẹ̀ lè gba ọkọ̀ lọ́wọ́ ẹ̀. ta ló ń jẹ́ volé. àwọn olè. irọ́ olè ò gba mọ́tò lọ́wọ́ mi ah, tó lè bá ti wá gba mọ́tò ṣé kò bá bẹ́tà mi mà àwọn olórí burúkú tó lọ kó bá mi bíṣẹ́ ẹ wo ibi iṣẹ́ tí mo ti ń rọra rí owó tí mo fi ń jẹ tí mo ti ń mu tí mo fi ń ṣọmọ ọkùnrin wọ́n ti dá mi dúró ń bẹ̀ o wọ́n dá mi dúró kò sówó oṣù mọ́ wọ́n ti dá mi dúró àwọn lọ́ni mọ́tò wọ́n ti gbà ilé tí mò ń gbé àwọn ọlọ́ni wọ́n ti lé mi jáde ńbẹ̀. àwẹ̀. ẹ wo kò sí nǹkan kan mọ́ ti tèmi ti bá mi báyìí aṣọ tó kù mí kù mo palẹ̀ mọ́ gbogbo ẹ̀ ni mo ta ni mo fi róúnjẹ jẹ fún bí ọjọ́ mẹ́rin kí n tó di pé mo wá bá yín yìí. má sọ ọ jìnnà. àlọ ẹ̀ ń pọ̀ lọ́wọ́ ni. ó máa ń pé mo ní ìjẹ́rùrù bó ti ń sọ ọ̀hìn gbogbo ara mi ní gbọ̀n. ẹ ẹ ẹ fara balẹ̀ ẹ ṣe sùúrù. gbogbo ẹ ó ti dojú báyìí. àyà. nígbà tí mo wá ní ah, ọlọ́run ṣe kò lè burúburú kó má kun ẹnìkankan mọ́ ni mo lánàá wọ́n dẹ̀ nílé kémi náà farapamọ́ síbi báyìí bóyá for the next one year tí máa fi sort ara mi out ẹ̀ á wà òkè. mi ṣàna ẹ mi ṣàna ẹ mi ṣàna lé ibùkún èèyàn ibi ò ṣe lé. gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ìgan kò yẹ ká ṣọ́ ẹ jẹ́ má wọlé má wọlé. ṣó o rí àná ni ẹ o kì í sí ṣàna mi bí a bá lọ sílé àná tó bá lọ sùn síbẹ̀ tó bá lọ ṣàárẹ̀ tó lọ kú èdè òwò ganan ni wọ́n ti gbé jáde. o mm. lè wá bí pẹ̀lú wa o lè wá bí ẹ o láyé mi bàjẹ́ pátápátá ọmọkùnrin ò dẹ̀ gbé bàjẹ́ sí ayé fún mi. inú yóò rí bàjẹ́ máa tún ṣà láàrin ọdún kan sí méjì máa ríṣẹ́ mi. ó tí mo gbé fún ẹ lẹ́ǹkan. Ah. bá mi gbé omi. Ah, àná mi. ọlọ́run ní bàdàdà ìjẹ́ o ah. mi ìhòòfò lẹ́ẹ̀lẹ́ fọlẹ́ mi pariwo ọlẹ ọlẹ ni o fani gbẹ́wọ́ mi. ọmọ yín lo ọmọ yín ni mo jẹ́. ọlọ́run ní jẹ́ kó jẹ́ fana mi ah. tí mo ń sunkún lẹ́yìn ká tó bá jẹ́. ẹ jọ torí ọlọ́run. mi tu ẹsí wowo ah. mi tu ẹsí wowo mọ̀lúwàbí o mi tu ẹsí wowo mọ̀lúwàbí bá mi gbé má wọlé má wọlé. lọ́sì pẹ̀lẹ́kùṣẹ́ lọ́sì ẹ kú iṣẹ́ o. ohun ẹnu ajẹ́ kò jẹ́ ẹ̀ka kò jẹ́ ká ìgbọ̀n. ṣé kò ìpẹ́ ọ̀dọ̀ bẹ́ẹ̀ bo lọ́dọ̀ bẹ́ẹ̀ bo ah, ah, ọgbọ́n tó kú ọbẹ̀. báwo ṣe máa dọ̀ bóyá ṣàyẹ̀ ní sùúrù ẹ mọ̀ pọ́n ti jẹun wọ́n dẹ̀ ti mú mi àbẹ́ ẹ̀ ti jẹun. mo ti jẹun. wọ́n ti jẹun a lè ṣe é lè nì máa jí wá làárọ̀ làwọn bá ń ṣe. ẹ̀ta dábò yóò jáde. mami tálẹ́ ní kódò bẹ̀ bò. ó lọ sí jẹ́ kí n kúkú gbẹdúgbùlẹ̀ kó wá yọ. ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má ṣe bẹ́ẹ̀ tó bá ti dọ̀la wọ́n ti jẹun ṣẹbẹ́ ti jẹun tó bá jẹun kò lè tọ́ fún ọkọ̀ fún kódò. wọ́n ti jẹun wọ́n ti mú mi tó bá ti dàárọ̀ la ẹ ti jẹun. ojú òní tẹ o. màá tètè dé bíbí sẹ́wọ̀n. o ò ní ṣe sí o ayé òní bẹ̀ẹ́ jẹun lọ́la lọ́la gbàdá wa ayọ̀. àdàpọ̀ kàn kó gbé machine wa. machine kan ẹ má wọrí tẹ́bí bá ti wá lọ́la ẹ̀rí nǹkan ti bá kó. ṣé mo dúpẹ́. ó dàbọ̀. tó bá di lọ́la mi wá nǹkan fún ẹ. ok o ṣé o wo bí o ò níbi tí ń fowó di lójú o níbi tí ń kọ́ sójú ẹ̀ ṣé mi ni mi ṣe ya ìyá ọlẹ́ ibùkún ọmọ tó jẹ́ pé bàbá ẹ̀ kò níṣẹ́ lọ́wọ́ kò láàbọ̀ kò láfọ́ pátí òwò sẹ́sẹ̀ kò láṣọ lọ́rùn mi wá ṣe ìyá ayẹ mi gbéwò ọmọ bẹ́ẹ̀ nísìnyí nísìnyí mú aṣọ mi fún pa mẹ́yìn ló kù ó lè bí kì í ṣe bí ọlọ́run ó bá oyún yẹn jẹ́ mọ́ ẹ lára ogun lákàyé ìsangbétọ́ ní ó sára pa oyún inú ẹ yẹn ní ó jábọ́lẹ̀ kí lẹ tó má. ìwọ ló polè kó ajá ìwọ ni ìwọ ló polè ìwọ ló tún polóko pé olóko wa mú. má sọ pé o máa dúdú ìmọ̀ nírọ̀ ni. <laughs> Jíbọ́lá mo ò dé tí ìwà bẹ̀ ṣe eré o tí mo bá bẹ̀ ṣe gbogbo eré tí mo tú kàṣà sílẹ̀ tí mo gbé ẹ lọ cloud nine tán bá béèrè orúkọ ẹ wàá ló rántí pé Jíbọ́lá lórúkọ ẹ àmọ́ owó tó fún mi yìí kò ń ṣe agreement wa twenty thousand naira agreement èmi àti ẹ so wọn á rò pé yóò san advance sílẹ̀. Ah, advance kẹ o ṣàmọ̀ pé mo sọ lẹ́ẹ̀kan mo sọ pé lọ́mọ gidi ni ẹ́ èmi fún ẹ ní owó eré tájọ ṣe tán lẹ́ẹ̀kan ni nàá. tí n bá gẹ̀ẹ́tì ẹ̀ right ó ní eré tí mo bẹ́ẹ̀ ṣe fọ́jọ́ kan yẹn ló fún mi ládùúró owó tó tó yìí. Jíbọ́lá ó ti ṣorí burúkú o ó ti ń ṣi èrè o ah, ah! ó ti ka àgbákò gidi o. àgbákò kìíní. ó ka àgbákò kìíní ni. yẹ́ẹ̀. ó ti ka àgbákò lẹ́gbẹ̀ẹ́ àti ẹ lẹ́yìn láfíríkà májìkì yìí o kò sí kọ́ńdọ̀m. lọ fún mi lẹ́nu owó yìí. kò sí kọ́ńdọ̀m. a ní láti ṣe fisi. kò sí kọ́ńdọ̀m. n náà máa lò wọ̀. kò sí. ẹ kò ṣe nígbà tó lóde ti ṣèwọ lẹ́gbẹ̀ẹ́ mi ti bá mi yes mi ní nílò ẹ báyìí tún fi àjẹ náà àbí báwọn ọlọ́ọ̀gá bínú sí mi ti máa dánwó ẹ̀wò ṣe ń wùwá yìí àwa ò bá ti jà wá o. yes ma. ẹ ẹ Show, ṣé o mọ̀ pé bàtà wọlé sí àbá ẹ̀ tẹ̀ ṣe fàájì rẹ̀ kò wá ní da kábàbà jẹ́ ìjẹun adàkọ̀ cooperative. àti ìṣèfàájì. Yeah pásù wa tó wà lọ́wọ́ yín ẹ̀rọ abáwa ló fẹ́ ẹ má bínú o kìí ṣe pé bóyá ẹ ti ṣèyàn mú ẹ wo ẹ má jẹ́ kí n tún mi ò rí kankan nu yín rí níbi tẹ máa gbé pásù fún mi tí máa bá yín tọ́jú ẹ èmi kọ́. ó yọ̀rọ̀ wa ò yé yín nǹkan tá à ń gbìyànjú àti sọ ni pé lórí mítìn tẹ lọ fún ní àárọ̀ yìí like ten million naira tẹ gbà ní mítìn tẹ lọ láàárọ̀ yìí òun làwọn àgbà ìwà mẹ́rin ó ti yẹ yín bẹ́ẹ̀. Ah. ah, má try láti waste time rárá bíbẹ̀ kan mi ò ní hesitate láti fọ́ orí ìjọ tó wà ní ìdánù. Ah. Ah, I don't know him. I'm actually, meeting him for the first time. Eh. <laughs> Ẹ wo, nǹkan tọ́rọ̀ obìnrin ṣe máa ń sun mi nìyẹn. A kì í pẹ́ dalẹ̀. Are you trying to tell me that you cannot die for him? I'm not Jesus Christ. I'm sorry. I'm not his wife. Ah! Ah! Ojú ogun. Ah! yìí o ó máa da kó corporate pẹ̀lú wa nǹkan tá a béèrè lọ́wọ́ ẹ̀ ní gbogbo ìfà kò lè jẹ́ ká mọ̀ ní. ní ìmì lówó kí n máa tàn yín. sọ. Ah, má jẹ́ kí n kú. lẹ́yìn tí wọ́n dẹ̀. owó yẹn wà nù ìwé ibi tí mo gbé sílẹ̀ ó wà mí tí mo gbé sílẹ̀ yes ma yes ma yes ma yes ma lọ́nà yes ma eh, eh, eh, yes ma. Wait. Wait. Esma. Esma. Esma. Esma. Esma. lẹ́tà wo lájọ kọ lẹ́tà mi understand nǹkan tó ń sọ at least láyé mi let me understand you better. tí ò bá yé let me calm down to you mo ti lóyún. ẹ o ti lóyún ah, ah. mo rántí last time tí màá ti ẹ mí tira wa náà mo rántí pé mo lo condom lọ́jọ́ yẹn náà. èmi náà rántí mo ti fi sí yẹn ṣé o protect mi ṣe lo condom. <sighs> o kì í ṣọmọdé at least ó yẹ ká láti ṣe ó yẹ kó ti máa fi ṣàárẹ̀ ó yẹ kó ti ṣe nǹkan before you even inform me. torí ẹ̀ náà ni mo ṣe wá mo ní ìdí two fifty thousand naira láti fi pay through. ẹ two fifty thousand naira that is a lot of money ṣé èèyàn ló fẹ́ pa ni ó ti pọ̀ jù mẹ́rin. ṣé kọ́lá o ṣe ń sọ̀rọ̀ báyìí oníṣẹ́ yóò fẹ́ pa ni ṣé yóò kọ́kọ́ lọ́ọ́ lò bí èmi ni àbí ṣé mọ̀ pé life mi wà stake ni two fifty thousand naira ni mo lè fi ṣe. I I don't think I'll be able to talk to you for long because ìyàwó mi àti mama wà worry by. Jíboyè, a lè jọ dúró pẹ́ ni, jẹ́ ká kúkú máa lọ sílé yín o ti understand ìyàwó ẹ̀ tó dárúkọ ẹ̀ á lè bá wa dá sí i á lè mọ̀ pé òun ti níyàwó kejì pé ẹlòmíì ti lóyún fún ọkọ ẹ̀ ń ta o tóun ti gbàyàwó kejì jẹ́ ká máa lọ sílé ẹ̀ torí mò ń sọ fẹ́sẹ̀ kó fún mi lówó olófin mi níṣó léyìn ìyàwó ẹ̀ ló máa bá wa dájọ́ ètò okùn. kí ló ń ṣe náà kí ló ń sọ lẹ́nu tó kí ló ń sọ lẹ́nu tó ń dùn náà kí ló ń sọ fún ìyàwó mi pé mo ti fún yàn lóyún dà why you talking like this ó mọ̀ pé kan tí yóò wà possible ni ẹ̀mí. what's the ah! money. wo sori ìkọ́ta máa ṣe ni a máa sort out mi báyìí. àǹtí ah. ah. fún mi ìyẹn kò ní kí ló tó fi ń ṣe bá ṣàṣẹ ń yọ ni ah, nǹkan tá a ti ń ṣe láti jẹ tó wá ń ṣe ó mọ nǹkan tó máa ṣe ó máa máa rú ẹwà á máa mu omi gbígbóná tó bá Lost tètè tó bá mu omi gbígbóná ó máa yí lọ ìgbà mélòó. lọs fún mi ọmọ mi já ẹ káàsùn. ẹ pẹ̀lẹ́ nígbà mélòó ṣáàpù ṣáàpù ni a ti gbé yọ. oṣù àfẹ́bàyé ọmọ mi jẹ́. ọmọ wo. màámi irú dialogue wo nìyẹn ẹ̀yin kọ́ lẹ kọ́ mi iṣẹ́ ni ìgbà mi ọmọṣẹ́ máa ń mọṣẹ́ jọ̀gà lọ ẹ̀yin lẹ kọ́ mi èwo ni wọ́n bayé mi jẹ́. ìyẹn ló jẹ́ kó fẹ́ pa gbogbo ọmọ tó yẹ kó bí ta. <laughs> jọ ọmọ ọmọ mi mélòó ló ti ṣaláìsí sọ́wọ́ ẹ̀. ọmọ ọmọ yín ti pọ̀ àwọn ọmọ ọmọ yín <laughs> èmi gan ò lè kà kò ṣeé kà fọlọ́ọ̀ awẹ́. ìyá ṣayọ̀ ẹ fọ́n níṣà ah, ah. ọdẹ ẹlẹ́pẹ̀ wọn ọkùnrin àbí ọdẹ ẹlẹ́pẹ̀ wọn wọ́n máa confam pé ṣayọ̀ ṣé lóòótọ́ ló lóyún o wọ́n máa tún mú mi lọ sọ́dọ̀ dókítà kọ́ lè confam kí n lè tó sọ iye owó tí mo fẹ́ gbà pé iye owó báyìí ni mo fẹ́ fi ṣẹ́yún tó dẹ̀ máa kó fún mi. èyí ṣe dandan kí wọ́n róyún nínú ẹ̀ kó tó bàyìn kó tó gbà o. ok bẹ́ẹ̀ ṣe ń dán yìí n bó lẹ́rù pé mo ti ń rówó tẹ́ ń ṣèǹjì aṣọ tẹ́ ń ṣèǹjì gbogbo nǹkan ẹ wo ṣọ́ọ̀bù yín ẹ tún wo ṣọ́ọ̀bù tẹ́ tún gbà ń sìn bó láyọ̀ pé mo ti ń rówó ìdí kọ́ńtàtì oyún wà lóyún náà ni mo dẹ̀ ń ní ni kò yẹ pé mi ò ní mo ní mo lọ́ ń ṣẹ ni ọlọ́run nípa àti fún mi fún mi ṣá. oúnjẹ ọmọ ni ẹ jẹ pé gbogbo owó tó mú wá yìí ọlọ́run ní fi wọ́n yín nǹkan tẹ̀kọ́ máa ṣe fún wa ni pé ẹ bá wọlé gẹlẹ́gbó ní gbígbóná wa kó lè máa mú kí ara ẹ tètè yà kó tún já síta lẹ́ẹ̀kan sí. kémi ọ̀rọ̀ gbómi gbígbóná wa. ẹ ẹ bá ń ba gbómi kanú. mi pọ̀lọpọ̀ àfẹ́ mi pẹ̀lú ẹlẹ́ẹ̀kọ́. ẹ̀yin kọ́ lẹ gbé mi wá bí pè má jọ kó yín ni ah, ah. ẹ jẹ́ ká máa ṣe lọ bẹ́ẹ̀ ká máa oúnjẹ ọmọ ni kò ní wọ́n yín. àmín. Ṣọpẹ́ sùn ni. kí ló ń rùn yìí. Ah, bóyá perfume tí mo lò. Ah, ah, perfume ó wà ọ̀fù. ọ̀fù designer ni perfume mi náà kò kí ló tẹ̀ ẹ́ sí ọ́ báwo ló ṣe ń sọ. kò burú ó lálejò àlejò ń béèrè ẹ̀. tá a lè jọ náà. wọn àpá ló bá dé bẹ́ẹ̀ wà ẹ̀ wá ń tí òkì tó yẹn. ẹni tó ń béèrè ẹnu àdìyà. kí ló wá ṣe ń bíbá baby please hear me out yeah? Money ní àwọn nǹkan tí mo fẹ́ ṣàlàyé fún ẹ jọ torí Ọlọ́run mo fọlọ́run bá listen to me. I'm not interested in anything you want to say just get out of this place. kí ló dé tó ń gbàgbọ́ eh, ẹni tó Grandma, èmi kọ́ ló wá wá, ó sì léyà ni. Ó sì léyà lọ́mọ tó ń bọ̀ tó wọlé tààràtà tó dárúkọ ẹ̀ ló ló sì léyà. Ṣé bọ́ nílé kejì náà kí ló dé tí ò wọ bẹ̀? Grandma ẹjọ́ torí Ọlọ́run mo fọlọ́run bá bẹ̀ yín. Mo mọ̀ pé mo ṣẹ̀ ẹ bá mi bẹ̀ ẹ́ kó dáríjì mi. Mo ti pe fóònù láìmọye ìgbà kò gbé. Mo wá délé tó ń gbé ní sùkúl àwọn ọ̀rẹ́ ò jẹ́ kí n rí. Ẹjọ́ kó ṣàdáríjì mi ẹjọ́. Irú ẹ̀ṣẹ̀ wo ni wọn náà ṣe tó le tó yẹn? grandma she be useless boyfriend mi tí mo sọ fún yìí kó lọ fún gẹ́ẹ̀ lóníranù kan lórí lẹ́gbẹ̀ẹ́ lé wọn. àìsí ìwọ náà pàpà ìwà tó wù yẹn ò dáa ó kù díẹ̀ káàtó. grandma mo ríyàn ọ̀tá mi lólobó. ẹ káàsán. ẹ káàsán. ẹ báwo ni. mi ò rò pé ẹ rántí ojú yìí o. náà mi ò rójú ẹ̀ rí. Ah, ah. ẹ wà remembrance kẹ wà flashback jáde. mo ò rójú ẹ̀ rí sẹ́ẹ̀. ẹ ẹ ah, lóòótọ́ ẹ lè má padà rántí mọ́ street gangan mò ń gbé àmọ́ lé àwọn Ṣayọ̀ gangan mò ń gbé tí yẹn ń tẹ̀ wá yéegun. so what is the problem. ah mo ti wáyé tipẹ́ ah Ṣayọ̀ ti lóyún wọ́n lẹ́yìn lẹ́ lóyún wọ́n dẹ̀ fẹ́ parọ́ mọ́ inú ọ̀pẹ́ ìlẹ́kọ́ ilẹ̀ ní àmọ́ tó sóògùn sẹ́dà ó wọ́n sọ lọ́wọ́n ba kò dẹ́ sọ pé torí Ọlọ́run náà ti fẹ́ fún yín lóyún o torí pé owó tó wà lọ́wọ́ yín torí pé ìyégun láìkè owó ó fẹ́ fi máa gbowó lọ́wọ́ yín so torí rẹ̀ mo ti wáyé tipẹ́ advice tí mo dẹ̀ fẹ́ fún yín kẹ́ má carry over your front of your life that's why I come meet you to tell you. Eh, mọ kote ma se ẹ máa wà bìtẹ́ndà ẹ kẹ́ síbẹ̀ tẹ́yẹ̀ ti baje. bí ẹni tí je, rí jẹ mu tó yẹ kó kàrà ló ń kú get because ya yìí ò torí ọlọ́run gbóyún fún yín o torí kó lè rówó máa gbà but ẹ bá ti le ṣe gbogbo bọ́ tí mo sọ yìí wà láyé máa bọ́ lọ́wọ́ yéègùn torí ìyá ègùn kò torí ọlọ́run ó láìkè owó bíi owó ni o yéègùn owó yìí ni tó bá ti rí báyìí ó mọ̀ pé òun ti rówó so but ẹ bá ti le wa bìtẹ́ndà wàhálà máa wà freedom ẹ ní ní carry over. ṣé ìkọ́ tó fẹ́ sọ yẹn. bẹ́ẹ̀ ni sà. torí ìyá ẹ̀gbọ́n yẹn láìkí owó. Ah. ẹ gbà. bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn ó dẹ̀ ní ọgbọ́n ọlọ́gbọ́n ni ò kí ń jẹ́ kí a pa àgbà ní wèrè mo mú ọ̀rọ̀ ọmọ yẹn lómi ò dánú rárá n bá parọ́ fún ẹ pé iṣẹ́ ti bọ́ lọ́wọ́ ọ̀tá mi bó ṣe gbọ́ pé iṣẹ́ bọ́ lọ́wọ́ ọ̀tá mi báyìí àtìyá àtọmọ wọ́n fẹsẹ̀ fẹ́ ni wọ́n fi mí sílẹ̀ next thing tí máa gbọ́ ni pé wọ́n ti ṣẹ́yún inú mi dùn nítorí mo mọ̀ pé tí bá ti wá sọ fún ẹ you take me back and now and you forgive me please darling. wo mr man kí ló fa gbogbo story tó ń sọ yìí wọ́n lé ẹ jáde nínú ìlú ó bẹ̀rẹ̀ sí ní dárin kárí gangan ló fẹ́ bá máa gbèrè náà ṣé kò tó ń sọ yìí kò káyé o kò káyé rárá ni mo ti delete gbogbo memory card kúrò nínú system mi so bẹ́tà kó jáde kúrò mi báyìí. mo sọ pé níbo ló ti gbọ́ dirty language o tó sọ̀rọ̀ òdúró sọ̀rọ̀ lórí ìdúró o wò mí lórí ìjókòó báyìí ṣé wó ní ní òtó wó ní ní àbí wó yàn ní òtó wó yàn nígbà tí irú mi ìjókòó tí wọ́n ń ná pátó ń gbé ọ̀sẹ̀ tó tó níwọ̀n ọmọ tó ń bí léèrè. mi ò jẹ́ bá mi bẹ̀rẹ̀ mi ò ń ṣọkùnrin tó ní ìgbéraga mo lè dọ̀bálẹ̀ fún kó torí ọlọ́run mọ̀ pé mo ṣe mi ò ń ṣọkùnrin tó ní ìgbéraga. Can you leave this place please? Can you just leave? Hello Kọ́ládé. Hello ọkọ mi. Kásán. Ọ̀sán làwa wà ń bí. Mo mọ̀ pé àárọ̀ lẹ́lẹ́ wà mí kú mọ́. Báwo lọ́hùn? Ẹ̀lẹ́ ọkọ mi. Wo Kọ́ládé. Mo fẹ́ fi ẹjọ́ Ṣọpẹ́ sùn ẹ̀. Ẹjọ́ Ṣọpẹ́ ni mo fẹ́ fi sùn ẹ́ o. Ó ti yàtọ̀ pátápátá sí ti tẹ́lẹ̀. Ṣọpẹ́ tó yẹ pé kò lè má wálé lópin ọ̀sẹ̀ àmọ́ nísìn tipátipá ló fi ń wálé lẹ́ẹ̀kan lóṣù kò tó wá tán síbẹ̀ o ìwọ̀kuwọ̀ ni Ṣọpẹ́ ń wọ̀ kiri ìgboro ọ̀rọ̀ ẹnu ńkọ́ a kò máa sọ̀rọ̀ ṣáàlùfàṣà bí area boys area girls máa sọ̀rọ̀ bí ọmọ ọ̀tá ọmọ níbi níran ojú tiẹ̀ ń tì mí Kọ́ládé wálé kó wá mójútó kó o wá halẹ̀ ọkùnrin mọ́ o bóyá ti rí pé mi járúgbó ni tó bá wá lẹ́sìn tó tó tó bá wí tó halẹ̀ mọ́ á ṣe ìjì jọ ọkọ mi bájẹ́ kọ́mọ yìí yàyàkuyà mọ́ mi lọ́wọ́ lọ́mọ tẹ́bi ti ń rèbọ̀ láti yí ọdún kó wá dọ̀sán gangan kókò dédé yàwọ́ lójijì àbí o àbí wò má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ah, ṣe bẹ́ẹ̀ mi náà mo ti ń tọ́ láti láti jọjọ́ yìí wá ṣó gbọ́rọ̀ burúkú pẹ̀lú ẹ̀rì àbí ògbà tó wá ní orí nírì ọmọ tí ó dà mo lọ́mọ dédé yàwọ́ lọ́sàn-án gan mo sọ pé ọwọ́ tí mo fi mu ọwọ́ ọ̀dọ̀ kan ni mo ti fi mu bọ̀ láti yọ ìní ṣé bébí náà mo rí i pé kò dá sí ti mo wá pè é yẹn ṣé àwọ̀ náà kò wálé ṣòtúgbọ́ báyìí kó tó kó bá mi ó dáa ó ṣe kan mo ní kó bá mi fi ránṣẹ́ nǹkan bá mi sẹ́ǹdì ẹ̀ mo ti ní ìdí owó yẹn gan-an ó dà mọ́ gbọ́ ṣé ọkọ mi. Ah, ọ̀gá ọbẹ̀ yẹn. Ah, ọ̀gá ọlọ́rin ìlú lóde yìí. nàìjíríà ti change o. Ah, rẹpẹtẹ rẹpẹtẹ. àtìgbà tá a ti ń bọ̀ láti airport tó bá fura sí mi kàn rí pé wàá rí pé ojú mi kàn ń wọ̀ tó ń wò sí báyìí. nàìjíríà ti dàgbà. nàìjíríà là ń lọ tí títí wá smooth báyìí then mo tún wá ń rí bíríìjì oríṣiríṣi bí ìgbà tá a wà nílùú òyìnbó gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe jọ. Ah, ọlọ́run thank you god. ṣé bẹ́ẹ̀ ilẹ̀ máa ń rò bí ó ti tán fún nàìjíríà. Eh, ọlọ́run ò ní jẹ́ ó tán fún nàìjíríà irú jọ́tẹ́rò burúkú bá sọ bẹ́ẹ̀ sí mi lọ́kàn ẹ̀mí ọlọ́run ni màá fi lè jáde èmi ò ní bá wọn sọ bẹ́ẹ̀ o torí mo mọ̀ pé no place like home àjò ò lè dùn títí kó dàbí ilé inú mi dùn ìwọ ló mọ̀ bẹ́ẹ̀ àwọn tẹ́jọ wà lamẹ́ríkà yín bẹ̀ yẹn god bless america nìkan ló máa ń sọ kò sí kankan nu wọn tó sọ pé god bless nigeria òótọ́ ni a máa ń ríru wọn kankan àwa dẹ̀ máa ń fi yé wọn wípé ọmọkọ́mọ tó bá ti sọ lẹ́nu kó sàpò yàpọ̀ báwo ló ṣe máa rí níjọ́ táwọn tó ní ìlú lọ́hùn tán bá gbèsè wọn yọ àwo bí tán fẹ́ padà sí. inú mi wá dùn yín pé ìwọ sọ lẹ́nu ọ̀rẹ́ mi ṣebí Yorùbá ló ń sọ lẹ́nu tí gbogbo ẹ̀ ń dùn mọ̀ràn mọ̀ràn yìí in fact ó dùn ju tàwa tá à yìí lọ ìjọ òun náà mọ ìwà gbẹ̀yìn kò ìpọ́dún kò ìjọdún kan àtijọ́ díẹ̀ lọ báwo mo ṣe fẹ́ gbàgbélé ọlọ́run ọlọ́run ò ní jẹ́ ìlú mi ní nàìjíríà and kò dẹ̀ síbi tó dùn tó ní gbogbo àgbáyé. that's okay but ní ìtò wa jèjì màá gbé ẹja ayé fọ́rìn gbogbo àrẹ ají pépé ah. màá tún aṣọ àwọn tv fún ẹ. màá tún jayé fọ́rìn ní nàìjà. ó ti yí dẹ̀ ń jẹ́ lọ́hùn àwa jẹ́ ibi èyí tó tún jù bẹ́ẹ̀ lọ tó tún jù bẹ́ẹ̀ lọ àwọn mọ̀ pé fọ́nrìn wà nù fọ́nrìn. ọ̀gá màá ní o sọ bẹ́ẹ̀ o ah, òun ni o jẹ́ abẹ̀rẹ̀ sí máa lọ jẹ báyìí o mọ̀ pé mi náà gbádùn ẹ̀. àdó yàrá ọba là ń lọ yìí. ọ̀dà kò sí wàhálà ọ̀rẹ́ mi. àkọ́kọ́ bẹ́ẹ̀ látòrí èpìà. you see parí iṣẹ́ sára àwọn eléyìí ni excellent wo movement ẹ̀ wo step it ẹ̀ wo ọjọ́ iwájú ẹ̀ bó ṣe dá tó tún wá wo ẹ̀yìn ẹ̀ ẹ̀yìn ẹ̀ náà sún wọn o pọ́ńtà méjèèjì yẹn ó dúró ṣàrà ṣàrà ṣàrà ó wá rọra ń tẹ̀lẹ̀ bí angel tí ò tẹ̀lẹ̀ rí ah, o. sọ́wọ́n náà ti rí mo jẹ́ mẹ́yọ̀bọ̀ lápò ní eléyìí wẹ́ owẹ́ eléyìí wẹ́ àìmọye ọmọ lọ́wọ́ wa wọ́n kún gbòòrò bàjẹ́bàjẹ́ ah, sórí ìtì fẹ́ gbé fún ẹ oyin ni. oyin ni. Ah, tó bá rí i ṣebí eléyìí ló ṣe ń sọ pé ọjọ́ iwájú ẹ̀dá ọjọ́ iwájú yìí tí mo fẹ́ fún ẹ yìí ó ti wọ sọmọ <laughs> táwọn màláìka ti tẹ́wọ́ gbà. ẹ bọ́tẹ́ ilé ìtẹ́mi wò yìí náà adùn ni o. tí wàá fẹ́ fi adùn wò yìí ni. bẹ́ẹ̀ téèsì adùn àtọyìn ò yàtọ̀ síra wọn gbogbo wọn jọ sweet náà ni. wo mo prefer ilé ìbá ilé ní for today ilé ní tó bá lè bá mi ṣiṣẹ́ don't worry any amount tó bá fẹ́ máa fún ẹ ń dọ́là. tó bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn ẹ̀yin ọlọ́lùdé receptionist. yes sir. wà á rọrùn. ó jàre ọmọ tó lọ sìn ṣé ara àwọn kọ́sítọ́mà yẹn ni. Ah, bẹ́ẹ̀ ni ọmọ wa sì bẹ̀rẹ̀ dáadáa sá. ẹ̀ẹ́ yes sir. báwo lọ́wọ́ ẹ̀. wà á dadi bí wọ́n ti jẹ́ yìí kò sí problem. kò sí problem. ok. yes sir so ọ̀rẹ́ báwo. wọ́n ti sọ pé kò sí problem. Ah, ah. controller. èmi nìkan ni o. èyí ni kan lòun lẹ́nu tó kù wá pé kìdí yẹn padà oyin tó ń bọ̀ yẹn pé padà pé kí oyin sọ tiẹ̀ dọ́là tàbá ti jà á dùn tán a máa lọ oyin náà sí ni. sọkosọko ẹrẹ ìwọ ló kó lè kó ajá yìí. yes darling. Mm. mo mọ ohun tí mo fẹ́ náà ojú mi ò ń tọ́ mi jẹ mo mọ ohun tí mo fẹ́ ojú mi mọ wọ́ọ̀tẹ̀ ní alẹ́ àná ní club mo ní ohun tí mò ń wá ni mo rí i àwọn kan sọ fún mi pé kí n dúró de oyin mo ní oyin kẹ mo ní àádùn ló wà níwájú mi yìí àwọn kan ní àádùn àtọyìn ò jọra wọn náà jọra wọn o because same taste ni wọ́n jọ ní ah, nígbà tí mo wá gbé àádùn wọnú ilé mo wá rí pé mi ò regret ẹ things tí oyin gangan ló ní fún mi. you can say that again. honestly. tí ò bá jẹ́ pé ẹ ní ní àwọn one or two places ẹ fẹ́ touch mo bá ní kí n fi fourth round yes cause you're so big strong and reliable. I see. Uh, yes, èmi ló wọ̀ bàbá mind. torí àwọn ibi tí mo fẹ́ touch ni ṣùgbọ́n pé mo ṣe dé lánàá náà ni bí mo ṣe ń dé náà la gba club wa club la gba débi kó tó dàárọ̀ yìí ehm, so nọ́mbà ẹ̀ ti wà lọ́wọ́ mi kí ni mo ń sọ ìṣẹ́jú mélòó fourth round lè sáré wọlé ẹ máa tún wẹ̀wẹ̀ ni. Eh, baby. kí ni o tún dé ọ̀rẹ́. Kọ́lá báwo ló ṣe ń ṣe báyìí náà. kí ni mo tún ṣe bẹ́ẹ̀ ni. ọ̀dẹ̀ tó ń kí ló ṣe kí ló dé tó gbọ́mọ ní ìwà síbi lé ni bí mo sọ fún yín pé mo ti àríǹjì ọmọ fún ẹ. Hmm. sórí ọmọdé tó ń wo yìí <laughs> má jẹ́ ń tàn yìí tó bá gbọ́ táwọn àgbà bá pò wípé kinní kan dùn ó jọ oyin lọ ìfẹ́ ó dùn jọ oyin lọ ìfẹ́ ìfẹ́ ọmọdé yìí ó dùn jọ oyin lọ ó dùn more than anything mi ò lè fìfẹ́ ẹ̀ ṣeré nítorí ẹ̀ wá máa rí pẹ̀lú mi and of course um, sori àìdùn ọsàn láàmú méjìlá bọ́sàn bá dùn àmú gbà á. kí ló ní. jẹ́ kóun náà máa bọ ṣeré máa ṣe tú sàn ni wọ́n sọ òun ti sọ fún un ó dún mind ó ní káwọn jọ wà ìyáálé aṣọ̀rẹ́ ìyàwó lórí bẹ́ẹ̀dì ni kò lè. wàá ṣe tú sàn wọ́n nìkan láàrin obìnrin méjì. Ah, kí ló máa ń ṣe ìyẹn ara nàìjà ẹdẹ máa ń ṣe bíi pé ẹtì ẹjà sí kò yé yín ni. àwa ará nàìjà kọ́ ẹ̀yin aráàlú òyìnbó ni ó ṣe jẹ́ gbogbo àṣà tí ò bàtà yé mu lẹ máa ń kó wá sílùú wa ń bì so ẹ tó wáyé mo gbé mẹ́ta fún ẹ wàá lò lọ. bẹ̀bẹ̀ ń lọ náà ni kò dúró. mẹ́jọ wàá lò. ọ ọ kí ló lè tó yẹn. wọ́n ní téèyàn bá dàgbà ológun jà ní. Mm, mm, mm, má sọ yẹn o èmi ò dàgbà má làbẹ́ o egun ẹran nìkan ni mi ò lè ṣan sórí tó bá ti lé jọ̀gẹ̀dẹ̀ lọ́gbìn lè jẹ́ ṣòrí tewúrẹ́ bá sọnù ẹ má wà mí wá tágùntàn bá sọnù ẹ má wà mí àmọ́ tó bá ti jẹ́ hmm, àwọn two pointer àwa ni kò máa wá bọ̀ fi yẹn lẹ̀ tú sàn ni o fi yẹn lẹ̀ kò sí nǹkan kan a ti lo oògùn láti amẹ́ríkà mo ti gba abẹ́rẹ́ abẹ́rẹ́ kí nǹkan kan má ṣe mí mo ti gbà láti amẹ́ríkà. òun má bínú jàre ọmọge. Hmm. ṣé o fẹ́ máa compare èmi àti ẹni. ìwọ tó no new sounds. you slap me. ah, what's going on here. Daddy. Ṣọpẹ́. ṣọ́ra yìí ẹ̀ lóde kọ́ládé ṣórí torí tó fi rìn kúrìn ṣórí ibi tó bá dé fi kó bá mi níbi ìrìn òṣìrìnkurìn lẹ́sẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ìwà tó didi ìlú òyìnbó dé sí nàìjà ó ní yálé bàbá àtìyá tó gbé ẹ lọ́mọ wàá gbálé ìtura lọ ìwọ pẹ̀lú ọ̀rẹ́ ọ̀rẹ́ ìranù tẹjọ́ bá ká ẹjọ́ lọ́jọ́ ẹjọ́ ṣùṣì ẹjọ́ ṣèranù ó fi tiẹ̀ ó fi kó bá mi. màmá kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ bá rántí pé iná lẹ pè mí lórí fóònù last time ẹni sọ pé ọmọ mi ó ti rìnrìn ìranù kò lọ́rọ̀ sí lẹ́nu ẹni gbogbo movement òye yín mọ́ kò sábì amọ tó dẹ̀ máa gbọ́ yẹn tó kàn máa dákẹ́ rọ́rọ́ ní tó gbé mi wálé nìyẹn ìyàtọ̀ ọbẹ̀ kan ní pé mo ní kí n dédé yọ sí kí n fi surprise yín ni mi ò fi sọ fún yín pé mò ń bọ̀ nílé ọ̀rọ̀ ẹ̀ ni mò ń bá bọ̀ káì pé mo mọ̀ pé bọ́rọ̀ ṣe máa rí ni ṣe bí màá kọ́ yalé màá dẹ̀ wá bá màá bá sọ̀rọ̀ tí bàbá ń bọ́ ọmọ sọ mi ò mọ̀ pé ọmọ mi ti go far dé lẹ́bù yẹn ẹ máa bá. ẹ ó fi tiẹ̀ kó bá mi po ó fi kó bá mi bí bẹ́ẹ̀ kọ́ ó fẹ́ oní máa rìnrìn kúrin báyìí kó ní gbòòyẹ tí wọ́n tó fọ́gò mọ́ lórí kiri kó máa jà torí tiẹ̀. Kọ́ládé ojúmọ̀ gbà méjì fún ọ níwọ̀ tá a fi ń yangàn nínú mọ̀lẹ́bí wa àṣé tìmùtìmù kẹ́gbìn dànù ni ọ́ ah, kámọ̀ rí ni lóde ìmọ̀ tàbí kábánidélé ìwọ ah, ó mà ṣe ojú ta mí fún ọ wọ́n sì kí bàbá. ẹ o máa rí bẹ́ẹ̀ o o. èmi ló bí ọmọ tẹ pé ní ọ̀daràn èyí ṣe ọ̀daràn ojú kan ìpa ojú kan ìlénì ìjọ ìṣàánú mi kí wọ́n bá ní fi sí ẹ̀ bí ìrẹsùn ìjọ ah. ìjọ màmá ẹ̀yin lẹ bí ọmọ tó fọ́ ìgò mọ́ ọmọ wa lórí ah, ẹ̀yin nìyá ọ̀daràn. kí a ní. tẹ́ẹ̀rí yẹn kò dápà ṣinṣin ká máa pé kó pa èèyàn bí mo bá gbé kóòkó wálé gbà mí gan bá sọ pé lọ tọ́ bẹ́ẹ̀ sí yóò pé òun ò lè ṣe kan èṣù òun ẹjọ́ ó ṣe é. wo ṣé ó ṣe ṣèṣì tó fi pa á bí dábọ̀ yẹn bẹ́ẹ̀ náà lọ́mọ yẹn bá ti tó bá tètè bọ́nú ẹ̀wọ̀n lọ ìwọ̀n gbére tí ò ní bọ́nú ẹ̀ tí ò ní jáde láéláyé. dára báyìí ò máa kọ́ ni. Baby, now. Wọ́n má ṣe fún bèbè, má ṣe fún bèbè kọ̀ọ̀kan. Gidi náà ló gbé mi wá sí ìbára. Mo ti ṣe fún ẹ̀kiri náà fún gbogbo àdúgbò látàárọ̀ náà mi rí ẹ rà kó tó di pé mo wá pàdé fún ẹ ní bíbáyé náà. Kí ló ṣẹlẹ̀? What happened? Mi ti níyùn ni. Nẹ́nẹ́, o ṣe kí ni? Mi ti níyùn ni. Nẹ́nẹ́ olóyún. Ṣé torí pé olóyún ló ṣe ń fajúro báyìí? Ìròyìn tí mo ti ń wá látọjọ́ tó ti pẹ́ ni kí o lóyún fún mi. Ẹ̀ẹ́. Sì, farabalẹ̀. I have a good job back in Nigeria tèmi àti bá dín ní ẹja a máa jayé ó máa tọ́jú ẹ pẹ̀lú yúnú ẹ àti wọgbọ́n. bọ̀rọ̀ ló ń sọ jáde nínú ẹ náà ó kàn ń jù sílẹ̀ náà ó ń sọ sílẹ̀ náà gbàrà tí bá tẹ̀lé náà síta bá padà lọ sí ìlú yín náà ní nàìjíríà náà tá bá dé fún bẹ́ẹ̀ náà gbàrà ló máa sọ fún ẹ pé mọ̀jà kẹ́ ló fẹ́ o mọ̀ náà ó ti kọlà sí hù fún yorùbá náà tó tọ̀ náà kò ṣe fún torí kò mọ ọ̀rọ̀ ọkùnrin tí mo jẹ́ ni i owns myself èèyàn kankan kọ́ ló ń control mi nǹkan tí bá fẹ́ fúnra mi ni mo mọ̀ nǹkan tí mo fẹ́ jẹ́ kí wọ́n ṣe ìlérí kan fún ẹ tí n bá fi ẹ́ sílẹ̀ lọ fẹ́ obìnrin míì níta gbogbo ọmọ tó ń bá bí fún mi kí n má jèrè wọn gbogbo ọmọ tó ń bá bí fún mi níta tí n bá fẹ́ ìwọ nẹnẹ kí n fojú sunkún gbogbo wọn. àmì fún orúkọ jésù ah kọ́ládé kọ́ládé kọ́ mi ní tìǹà ni kọ́ mi wà bàrẹ̀ màá wá òkè fún akọ sínú ìlú yìí fún òun. ìwọ ló mọ iye ara yìí látọjọ́ yìí èmi nífẹ̀ẹ́. Eh, eh, ah! fún yín tó wà rí kùnrin yìí màá wá máa rìn báyìí gbogbo bí náà yìí máa wọ̀ báyìí a ò a ò jẹ́ kọ́lá ní ṣètú dúró dúró dúró chánú mi chánú mi. ṣé ìdáwọ́ tó ń pariwo dúró kí ló dé tó ń pariwo lórí ìlànà yẹn. wọ́n á jẹ́ kí n máa pariwo náà jẹ́ chánú mi. what's been of all this listen listen to me what's been of all this. Ah! dúró nẹ́nẹ́ ó yẹ kí nǹkan yẹ láti jẹ́ tèmi àti ẹ̀ ti wà ó yẹ kó mọ̀ pé mi ò lè fẹ́ ẹ gbogbo nǹkan tèmi àtẹjọ ń ṣe akànjọ ń pass time mi lè fẹ́ ẹ náà èmi àtẹ wà compatible. mi ní jùlọ wọn náà lọ jẹ fún mi náà lọ fi kan mi bọ́ ẹ̀rọ kò wọ́n fẹ́ mi náà ìwọ náà lọ torí jìnnì jìnnì jì fún mi náà yíyí náà ti kọjá yìí àti ìjọba ìjọba èmi àti ẹwà compatible nínú ẹ̀rọ tó tó embarrass mi àwọn yẹn wọ́n àtàgbà yẹn. ó jẹ́ kí embarrass mi ara mi ó. àti ah, ìṣẹ̀lẹ̀ máyé kí n bàrà ṣe o. ọ̀rẹ́ o ti ṣe báyọ̀ pé fún mi náà àwọn fámìlì mi kò lè accept kí mi fẹ́ wọn náà wèdè tó ń sọ náà. wọ́n á rẹ̀ tó fún ìrẹ́pẹ́ tèmi àti ẹ̀rẹ́ tàbá lọ sí ìlú yìí fún nàìjíríà rà wọ́n yan ẹ náà ọmọ gbà mí náà tòun tòun náà. èdè tó wàá ń sọ yìí náà ló wá gàránkì ẹ báyìí bíkọ́sì èmi ò lè fẹ́ni tó ń ṣe yìí ó gbọ́dọ̀ tí mi sọ lẹ́nu ni. ó oh, fìdílé náà fìdílé kọ́ oh, oh, ní fìdílé ó fìdílé ó fìdílé ó. nítorí nítorí tó ti gbàgbé náà jẹ́ ara tó ń tọ́ fún mi náà tó jẹ́ fún ìpè rárá rárá náà tó tẹ́ ní mi. torí èpè èpè ló wá ń bá bàrà báyìí ìpè lásán lásán ìpè tẹ́mi kàn ṣe ń pé mo kàn ṣe pé lásán èmi kàn ṣe pé gbogbo mo fi sọ̀rọ̀ ni ṣé pé wàá jẹ́ nǹkan tó jẹ́ bàbàrà tó wọ́n wọ́n máa take personal. ó jọ mí di ènìyàn ẹ ní dùgbò òjò tẹ̀lé mi. jẹ́ kí mi sọ nǹkan fún ẹ ṣó fẹ́ kí n fẹ́ tó bá mọ̀ pé kí n fẹ́ lọ change ohun ẹnu ẹ. báwo ni àwọn ṣe fẹ́ ṣe eré ọjọ́ tẹ̀lé mi kọ́ ọ́ kọ́ bá mi pé o, ayé òun ló ń kó bá mi, ó ti tún bá mi, tó tún ní nǹkan ṣe, ìwọ ń jẹ̀jẹ̀, fún obìnrin ò ń ṣe èpè èpè ńláńlá lórí pé ọgbẹ́yẹ ògbórí kì í ṣe wíìlì ò ń ṣe pé wọ́n ló dá gbogbo eléyìí rẹ̀. ẹbẹ ẹni tó pọ́n bí ọ̀lẹ̀lẹ̀ àwẹ̀ kí lẹ ti fẹ́ wí owó òkúkú mọ̀ fáwọn tí ó fàṣẹ sí ọ̀rọ̀ tòun ó ń fàṣẹ sí kò délẹ̀ báyìí kò di kò di tiẹ̀ nìkan mọ́ báyìí. ẹ jẹ́ akóńtó ń kó ilẹ̀ ò torí èmi ò mọ wọ́tà fi jẹ́ báyìí o ká mọ ìgbésẹ̀ ní ìdábà tó gbé ọlọ́run tí ó dáa fún wa o. I would have loved to help but ọ̀rọ̀ tá à ń sọ yìí ó ti kọjá agbára mi ẹ wò lánàá bíbá yìí ní ọ̀gá dé bíbá yìí fún like big interest in the case tó wà lẹ́yìn kó tó lè mọ́gà mi big interest in the case tó wà lẹ́yìn ṣe é kó ti dẹ̀wọ̀ ìjọba kó bá ti dẹ̀wọ̀ ìjọba bẹ́ẹ̀ yẹn kó sì kó sì wọ́n ṣe sí I'm sorry about that any assistance tẹ́ bá lè rẹ̀ dá ẹjọ́ bá rẹ bẹ̀ ẹ má dùn jẹ́ kẹ́yọ pọ̀ iṣẹ́ mọ́. ṣe rí ọmọ bàbá náà làwọn méjèèjì ẹni tí wọ́n lágbègbè lórí tó kù àtẹni tó lágbègbè náà lórí ọmọ bàbá kan náà lọ́wọ́ ìṣọwọ́ dáká ló pé Louis àwọn méjèèjì papọ̀. ẹ wo abiyamọ lèmi náà I understand how you feeling and Another case là ń sọ̀rọ̀ ọ̀pá yìí kò sí nǹkan tí mo lè ṣe sí i ti dòrò ìjọba. ọlọ́run jẹ́ kó ní mi kó dáa kó dùn dáná lọ o ọlọ́run má jẹ́ àfọlápẹ́ tán kó ní kú òótọ́ lára àwọn àgbàdo wọn ní ọmọdé kúrò kó ojú ẹ̀gbọ́n òótọ́ kọ́ mi lówó lè pa mí.